وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن دل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناء خير معتد حفيم عقل بعد ذلك زنيم كان ذا مال وبنين إذا تتل عليه آياتنا قال أساطير الأولين فنسمه على الخرطوم فنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطوف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين فهدوا على حرفكم إن كنتم صارمين غدوا على حرب قادرين ولما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين يتلاومون قالوا لا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون فذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون فلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساك ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترأقهم لله وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أن تسألهم أجرا فهم من مكرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مقذوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أطلع فوق الأربع جماعة الحمد لله أطلع بلغ ويكاد قفان نبي محمد صلى الله عليه وسلم أطلع بعنا كل ما جاء تنفوه الحمد لله من وعلوه إنت رمضان أتيو دبي كلا مسألة إجاني بعد فوه آمين أو إيتيو شكو نبه اللهم جاكي وبالي وآمين ṣe gbogbo ara ní ọrùn fún wa àmín lẹ́lẹ́tọ̀lù kọ́dọ̀ fi wá ṣe kọ̀ǹgẹ́ ẹ̀ àmín jẹ́ káwá ìbẹ̀rẹ̀ tí ọ yọ́nú sí àmín níbàbí sí àlàyé àyà tí a ń bá bọ̀ nípa ìṣesí anábíà Muhammad sallallahu alayhi wa sallam àti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa bí ànábì ti dá àti ìkú níbi ìwà ànábì náà sallallahu alayhi wa sallam. mo sọ fún wa náà yìí pé a sọ débi kan ni a dúró. àlèsọ́tán sota, pé ìwà ànábì Muhammad sallallahu alaihi wa sallam kò sí ẹni tí a lè fi wá rẹ̀ wé tàbí tí a fi wá rẹ̀ jọ sallallahu alaihi wa sallam ẹni a ti sàlàyé pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam a máa ṣe àdúrà fáwọn tí ọlọ́run bá bá fún ní àpẹ́lẹ́ a sì máa bẹ lọ́n fún wọn kọ́lọ́run kó fi wọ́n mọ̀nà síbi Islam. bákan náà a fi smartu wípé ìlẹ́tọ̀ kápẹ́ ni tọ́lọ́run bá bá pọ́nlé ara àpọ́nlé ọlọ́run ni ìlàfilọ síbi ìdájọ́ tó rọ̀ mọ́ alqiyam lélọ́gbọ́n yìí kéèyàn ó dìde fún ẹlòmíì kí ni ẹ̀sìn ṣàlàyé nípa rẹ̀ àṣàlàyé rẹ̀ ní àná àti àwọn ọ̀nà táwọn onímọ̀ pín sí èyí tó bá súnmọ̀ mú níbẹ̀ asọ́ èyí tí ò bá súnmọ̀ mú níbẹ̀ àṣàlàyé rẹ̀. àfọ àwa nínú àwọn ìṣesí àmẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam sáré ọbẹ̀rẹ̀ àwọn ọba fún àfàwà ọba radiyallahu anhu ọjọ́lá àánú tí ọlọ́wọ́ bá sì fi gíga ìsìláàmù ọba rò sí dáadáa tó pọ̀ fún ẹ̀sìn tó fi ẹni tó bá ka ìtàn ìsìláàmù àwọn oníta àríkò ìsìláàmù wọ́n mọ pàtàkì tí àfa Umar tó ṣe fẹsẹ̀ lọ. radiyallahu anhu warda. àwọn afọ àwa nínú àwọn tí anabi sallallahu alaihi wasallam ó tó ṣe àdúrà fún tó yẹ ká mọ̀ náà ni arákùnrin kẹta ń pẹ́ ní àtòfáìl kí la péjọba. àtòfáìl. tòfáìl ibn òun náà nínú aṣáájú àwọn èèyàn rẹ̀ ni ọ̀gá kan nínú àwọn ìjọ ìran tó ti wá afáwa muhammad bin ishaq olùkọ́ta àgbà ni ó ní kára tó fáwọn ibn amr ad-dawsi radiyallahu anhu يحدث أنه قدم مكة ورسول الله صلى الله عليه وسلم بها طفيل ابن عمرو الدوسي أساجو كمين ولا أو الدوس أواتي يا جواسي مكة ngbàtọ́ wọn mẹ́kà lásìkò àtọ́ wọn mẹ́kà yẹ ànábì ti di ànábì ọlọ́run ọba òṣìṣẹ́ ọlọ́run ọba ó ti di òjíṣẹ́ ngbàtọ́ wọn mẹ́kà àwọn Kùráíṣì náà sọ ike àwọn Kùráíṣì ní àkọ́kọ́ tàbí wọ́n gbogbo ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam famasa ilé gidi jáde Kùráíṣì àwọn kan yíra àwọn Kùráíṣì bá lọ bá tó fáyẹ̀ tó wọ́n mọ pàtàkì ẹ̀ láàrin àwọn ẹ̀rẹ́ tó ti wá wọ́n ní wà رجلا شريفا شاعرا لبيبا tọ́pá tàbí sọ yí ẹnìkan tó jẹ́ ẹni àpọ́nlé lára àwọn ọ̀jọ́ rẹ̀ ní kọrinkọrin ni ó sì gbọ́n làbíbù ọ̀jọ̀gbọ́n ni. àwọn ọkùnrin ṣùgbọ́n bàbá tó báyìí pé ìwọ tó fáyìn ìnà kàkọ́ dáńtà bílá àdàdà ìlú wa tó wà wáyé wàhálà rọ́jù lẹ́bi náà àbúhárì náà kọ̀dọ̀ àbúlà bílà àwọn ìlú tó wákàtà ọwọ́ wá yìí nísìnyí ẹni ọkùnrin kan wà ń bẹ́ o tó jẹ́ pé ìṣẹ́dá alẹ́ yìí àmọ̀ràn ó ti ó sà ń lé mọ́ wa ni dáwọ́ rẹ̀ kò já nísìnyí ń pè wá kọ́dà kan ó ti fàrọ́kọ̀ jẹ̀mọ́ wa ó ti ń pè wá yẹ́lẹ́yẹ́lẹ́ ẹ̀wọ̀n tí a fi ń lé sallallahu alayhi wa sallam. ó jẹ́ pé tọ́wọ́ ti ṣe dáwà àwọn èèyàn ó lẹ̀ ọ́ wọ́n gbé súnà débi mọ̀lẹ́bí ó dà àdìkàtì dé nísìnyí àfáà kan ti wá ọ́ ó ti wọ̀jọ́ ìjọmọ́bẹ̀bí ṣe o olóòsòkú ni wọ́n lé ọ̀tún wọ̀jọ́mọ́bẹ̀bí ṣe. a sọ pé fàlà sóbì náà jíǹ من مقالة طاعمه ولا سوء ناج من مقالة طاهمي ولو كنت في قاري على جبل واحر ولو كنت في قاري على جبل واحد واحر واحر لست بناجم أفعل تراوتي لله فلست بناج مما قالت قائم ولو كنت في غاري على جبل واعر ولو كنت في غاري على جبل واعر أولا الله أنا بيبين وقتا صلى الله عليه وسلم Wọ́n bá tó ń bẹ̀ wọ́n sọ lẹ́nu pẹ̀lú kẹ̀mí. Wọ́n sùn bí náà jì mí mọ́ bá láti sọ ìní. Ẹlòmíì tí òjò tẹ̀lé tọ́lá àti ànábì ní gbé kọ̀fẹ́ káwọn èèyàn máa fò sí ẹ̀yẹ́. Wọ́n jì mí mọ́ láti sọ èyí. ìgbọ́ yé pé kò yẹ kéye ó tẹ̀ pápá lórí àwọn obìnrin wa akọlọ ṣe kó tó àwọn náà ṣe. ó sì gbọ́ yé pé kò yẹ pé ìwọ́n tẹ̀sùn pé kò fẹ́ kí ìyá ọkọ rẹ̀ ó sọ òun lẹ́nu. wàhálà náà jì mí mọ́ kọ́ra títọ́ ìní. àbí kò fẹ́ kí bàbá ọkọ kó sọ lẹ́nu àbáwọn àbúrò ọkọ àbáwọn ẹ̀gbọ́n ọkọ rẹ̀. wàhálà tòbí náà jì mí mọ́ kọ́ra غارين ولو كنت في غارين على جبل واهرين ولو كنت في غارين على جبل واهرين قول الله kó bá ń là ní gbígbé ẹ wà wọn àti ẹláìkè náà ń jẹ oúnjẹ mẹ́kú rẹ̀ wá oúnjẹ mẹ́tẹ̀ bàbá láìkè ń bí wọn ò láìkè ń bòmí. wọ́n lọ sùn bí méjì ní mọ́kànlá ti sọ̀rọ̀ yìí كنت في قاري على جبل غائر ولو كنت في قاري على جبل غائر وفا ما يقدر إلا مقوفة تيبين لهم ọ̀dá ìlàbù ní tó bá ti hàn sí ọ nínú ẹ̀sìn pé ẹ̀sìn rẹ̀ tó rẹ́rí ẹ̀mẹ̀ bá ti lò mọ̀ bá ti lọ ọba wo pé àpárá tó wá sí ànẹ́bì tó jí ànẹ́bì ọlọ́gbẹ wọ́n lẹ̀ ohun tí àwọn kùrẹ́sì fi ń lé ànábì wa Muhammad fún Tufayl ibn Amr ad ẹni tó àlejò hmm. ní owó mẹ́ta o ọwọ́ ní ni wò ó ń abẹ́kìlọ̀ fún ọ nípa ẹnìkan tí wa o gbogbo jẹ̀mọ́ àwa oní ń pé lẹ́yìn náà tọ́bátà dúró wá gbé ẹ̀dínwó ni ẹ ti dé o wọ́n ti dé àwọn lájẹmọ́ o hmm. àwọn lájẹmọ́ ẹ o náà wọ́n hmm. wọ́n ولست بناجيه من مقالة طائني ولو كنت بالغار على جبل وائر ولو كنت في غار على جبل وائر Olú jí ó fi ọlájẹmọ̀ tí kó máa pé ìsìlájẹmọ̀. Ìwọ́n máa ń tó gbé dání àwọn ni wọ́n máa ń tí wọ́n sọ ẹlòmíì fẹ́ fẹ́ obìnrin torí pé obìnrin yá dọ́gba ẹgbẹ́ wò lẹ́yìn zone ẹ̀ẹ́nà èmi náà fara mọ́ yóò wá wókọ ìgbẹ́kẹ̀lé rẹ̀ mẹ́ àṣà wúrù ó sì mọ̀ nínú ẹ̀mí ẹ̀ yìí pé ẹgbẹ́ ọ̀dà hmm. kò fẹ́ kẹ́ lẹ̀ kò fẹ́ kẹ́ yóò sọ nǹkan tó da abáyé láti bì náà jẹ́ ìyìn lè là. wà á sùn bí méjì mi máa kọ́ láti bá ìní mi mọ̀ kọ́ láti tọ́ rìn ní níbi ọ̀rọ̀ ẹni tí yóò fi àbùkù kẹ̀mí níbi ọ̀rọ̀ ẹni tí yóò fọgbẹ́ sí mi la níbi ọ̀rọ̀ ẹni tí yóò lẹ̀ mí. ọlọ́run kún tó fi kọrí alájábàlẹ̀ wá irin. ó jẹ́ sáwọn ọmọdé jírí kí àwọn ẹ̀ka kì í bóòlù sí mẹ́ta lọ́wọ́. bóòlù sí mẹ́ta wọ́n jẹ́ ọ́n ti kámẹ́rà sẹ́lómi ìlà ibi ó ti ẹlòmíì tó kọ́ mọ̀. ìyọ ọkọ̀ fẹ́ gbára mú gan ọ̀nà tí a dé ìwẹ̀ ẹ̀dínkù wọ́n tẹ̀ ọ̀yọ̀dì ẹ̀dínkù ọ̀yọ̀dì kíyàn. wọ́n lọ sùn mí ní. ṣé kí ọjà máa sọ̀rọ̀ apẹ́ ẹ̀rọ máa sọ̀rọ̀ apẹ́ máa bà lọ ṣé wọ́n lè ọba. mi mọ̀ kọ́ وكل نجيه مقالة طائنين gbé àgbọ́yé súnà ẹgbẹ́ tán èyí tí mo ṣe yìí súnà ní pé mo lọ pàdé àwọn àmì súnà ó sì fún lẹ́rìí gbèsè àlejò sọ pé káwọn èyí ti dé lọ pàdé sáàdì ìgbìmọ̀ ààbò ó fún lẹ́rìí ṣùgbọ́n gbàgbé àgbà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà kò lọ bí súnà ọmọ wọn ní kí ó dé ní òun fẹ́ fẹ́ lẹ̀ o wọ́n padà lé ọmọ lé ẹ náà nígbà tó o mọ tó ṣe o gbàgbọ́ yín gbàgbọ́ bẹ́ẹ̀ sí. tó bá bá lọ́bi súnà mẹ́ ẹ mo lọ́bi súnà mẹ́ ojú òkú mẹ́ mojú òkú mẹ́ ẹ mo ti wá mo ti wá sílẹ̀ náà. mo jẹun mo sàdúrà fọmọ náà sọ pé o fẹ́ lẹ̀mí káwá jẹ sọ ibi tó fi lẹ̀mí. tó bá ti yun lẹ̀mí ti bá sá ó fi nǹkan mi lẹ̀ lẹ̀. ọ̀rọ̀ ọ̀rọ̀ نجئي من مقالة طائني ولو كنت في قائي على جبل وعير ولو كنت في قائي على جبل وعير Gárí àfádékọ́lá kí ń lọ ní okòtò ká alájábà ní wárí nínú orí òkè tó ga fúnfún tó wá wọnú tí mo lọ tí ó tún lẹ̀gbẹ́ rí gan. Ó ti sákòó lù o tún sákòó ló tún lọ dágbé ọ̀dọ̀ kìlómítà five. Bàdà ọkọ. Ó kò sí gbàwùrẹ̀ ìwà pẹ́kẹ́ nìkan kẹ́mẹ́ lé ọ. Anábíwá Muhammad sọ̀rọ̀ sọ́lámà. Àwọn yẹn ń ròyìn ànábì fún pèpà èyí pé ẹnìkan ti dé o. Àlámọ̀dé ó múlẹ̀ kókó ní o gbogbo ẹ̀sẹ̀ ló lé o. Kọ́dà yín fọ̀rọ̀ kọ́lá àrùn jẹ̀mọ́ ní kí n fún wọn yẹn lẹ́ni o. Ó dábọ̀ lájẹ̀ máa ní pariwo. Ẹ wo jẹ́ fi ń lé ànábì. Sallallahu alayhi wa sallam. Ṣé ànábì ti ń tújọ wọn? sallallahu alayhi wa sallam. ìgbàwo ni ẹdún lórí ẹdún lórí ìjọ lórí yúrọ. bọ̀láàlà. alábẹ̀láàlà. àwọn tí wọ́n sọ pé ìfẹ́ ìṣe ọ̀dà àwọn àdàbí ìṣújọ yìí mo fáwọn olùgbọ́ ẹni wọ́n ní ìfàlùmọ́ ṣé ní òtólẹ̀ ni wọ́n ní òtólẹ̀ náà ṣé ìtàwọn ìdílé òdúró ni wọ́n ní rà ẹ̀ ní fọ́ọ̀mù náà ní ìrẹ́jísà tàbí kẹ́ni ọlọ ò ti lọ four months àwọn lẹ́yìn ara ẹ̀tì ara ẹ̀tì ẹ̀pọ̀ lára àwọn lẹ́yìn púpọ̀ kò sí bó ṣe wọlé dáa tó ọ̀nà àbá ẹwà ẹ̀kẹ́ lọ four months tó bá ti lọ four months kò tí gbégbé sí ayé rẹ̀ ò ní fẹ́ mọ́ wọn. ìgbéraga ò ní kó náà. wọ́n bá sọ fún wọn yín pé bá sọ pé àlejò ọba àwọn ni wọ́n fẹ́ péjọba àwọn yìí irúgbà tí wọ́n sọ nípa nẹ́bí wà nìyẹn. wọ́n látún bí lẹ́jì ní mẹ́kọ́ láti kọ́ ìní. wọ́n ṣẹ́ta àmúrọ́dá wà ní nàmà kọ́ olówó kàṣẹ́hẹ̀ ẹgbẹ́ sínú àyà nàbí. wọ́n yà nàbí gbogbo àlámà àríṣà ń fọ ẹlẹ́ ẹlẹ́ ni kó lè ọ̀rọ̀ tí ń sọ lẹ́nu bí ẹbí ẹgbẹ́ yẹn pì yóò fara ní kùbá iná rọ́jùlọ bá iná àbí ẹ̀yin wọ́n kọ́ sáà pé báàbí ọ̀rọ̀ papọ̀ wọn. ọ̀bá iná rọ́jò ọ̀bá iná àkí ọ̀bá iná rọ́jò ọ̀bá iná zọ̀jẹ́kì wọ́n sọ wà iná nàkṣà àlékà wà àlà kọ́ọ́míkà máa kọ́ dákọ́lá àlè ìdá. wọ́n ní tùfá ìlú wo ní dáfẹ́ sọ pé lè fọ́ ni pé àfẹ́ kírun tó ṣẹlẹ̀ sáwọn ṣẹlẹ̀ sí wà àtàwọn èèyàn rẹ o. sẹ́gbọ́n òwe sábà mẹ́kà àdáwó sí lòun wọ́n ní àfẹ́kọ̀ọ́rọ̀ àfẹ́kọ̀ọ́ rẹ o wọ́n ní bàbá nàbí sọ̀rọ̀ o kọjá má gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó fáyé nígbà tó ń gbọ́ eléyìí onífẹ́ wàláhì máa záàlú bí hàtà àdìmájú àlà àfúnà àmínú ṣẹ́yàn àwọn ọkùnrin tí wọ́n fòun lẹ̀ wọ́n sà ń sọ ọ̀rọ̀ ànábì fún láì dá tó fi rò wípé òun ò ní bọ́rọ̀ lẹ́nu ànábì ti wùlé ọmọ. sallallahu alayhi wa sallam. kọ́dà ìní bá sọ̀rọ̀ ó ní débi wípé tó ń bá fẹ́ lọ sí mọ́sídìí tí àná láti rọ́bà àgbọn tí ànábì ń sọ. Olùfẹ́ jẹ́ ọ̀rẹ́. Kọ́lá fọkàn náà tẹ̀lé mọ́tò oníjọ́ kan mọ́ bá ní kí tiẹ̀ mẹ́sẹ̀ lọ́sìkì nàjú lọ mọ́sálásí. Fa'idá Rasulullah sallallahu alaihi wasallam qa'imun yusalli lè kàrà. Ngbà máa rìn tí mo àwọn mọ́sálásí bá ń rí fàábà lọ́ọ́ ilẹ̀ àárín ìsinmi àní bàbọ̀kọ̀ rèé ó ní ọlọ́wọ́ wàá gbà fún mi àfi kó jẹ́ pé ó jẹ́ kí ó fi àwọn ọ̀rọ̀ rẹ̀ díẹ̀ kan ó jọ wọ létí tó ti mú sókè fẹ́ gbọ́rọ̀ ànábì náà fàṣẹmí ètò kàlámà ní mo bá gbọ́ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó dáa sọ̀rọ̀ ẹgbẹ́ ọkùnrin gbàdárò yẹn fún wa níbẹ̀rẹ̀ wọ́n sọ pé sharifan sha'iran labiban ẹni yìí olùkọrin ni alápẹ̀lẹ́ yìí lọ́la àwọn ìjọ rẹ̀ ni ó wá jẹ́ làbí ibẹ̀ ni ọgbẹ́ni tí ọlọ́gbọ́n bá sì gbọ́ ọ̀rọ̀ ọlọ́gbẹ́ ọmọ pàgbọ́ ló ń gbọ́ yìí. òmùgọ̀ lẹ́sọ̀ ọlọ́gbọ́n fún sẹ́ni kí n lẹ́yìn sọ̀rọ̀ òmùgọ̀ ni kò lè mọ̀ ṣùgbọ́n ọlọ́gbọ́n tó bá gbọ́ ọ̀rọ̀ pé ah ẹni tó mọ̀ ọ̀rọ̀ sọ tó bá gbọ́ tẹ́ nǹkan sọ̀rọ̀ ah àgbàdá ń sọ̀rọ̀ yóò mọ̀ torí pé ó ń mọ àwọn tí ó wò mọ́rọ̀ là òye nàám so ìgbà tó gbọ́ ọ̀rọ̀ yẹn ah ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ọkọjọ́ ọ̀rọ̀ pé èèyàn kan lórí ọ̀rọ̀ tó dáa ni. ah ó ní mo wá sọ sínú ọkàn mi pé ní làrá dúró nàbí ibò ṣàyẹ̀r ó ní mo ní wọ́n lọ ah, ọlọ́gbọ́n sì lèmi náà mo sì mo ní kọ ń pé yóò rò hmm, yóò rò yóò rò àsọrin wèrè táwọn ń ṣé òmùgọ̀ amákéwì rí àwò ń jọ yẹ ṣẹ̀kún wọn lọ fọ́ jùlẹ̀ nínú pé àbá táwọn aláyé léwu ìkẹrẹ ṣé ìrìnkẹ́ akéwì ni wọ́n sọ̀rọ̀ àwọn olókùn so ọlọ́gbọ́n ni wọ́n ń kéwì ó ní ma yà aláyé alhassan alkọ̀bí tó fọ́ ìní tí n bá gbọ́ ọ̀tọ̀ dá mọ mọ́ yàtọ̀ sọ̀rọ̀ tí ò dá ó ní mo wá ń gbọ́ ọ̀tí ànábì sọ sallallahu alaihi wasallam ó dà ń pè ní tí ànábì sọ ọ̀rọ̀ dáadáa ni ó.

so o lè alùjẹ́ pé àkọ́kọ́ bí àdìsí kan lọ́ ha fẹ́rẹ́fẹ́ dà á lẹ̀ ìwọ bá sísá obìnrin wa ọkùnrin wa bọ̀ sàwọn ìkàmù sọ̀rọ̀ alhamdulilah alhamdulilah ọ̀gbìn ọmọ sọ́tù ọ̀sọ́rọ̀ ọ̀bá dàá bá bolẹ̀ fún lẹ́ fún yàrá balẹ̀ díẹ̀ ẹsẹ̀ ṣe ẹsẹ̀ díẹ̀ ẹsẹ̀ ṣíwájú ẹsẹ̀ wájú bí o ti yá ó gbọ́sọ̀rọ̀ àádà ló ti yá so bí ẹsẹ̀ ẹsẹ̀ ṣíwájú díẹ̀ àti nígbà tó gbà àbá ẹ̀dá ìgbà bẹ̀rẹ̀ pé kò sí kéré ẹ̀ bá ti sùn ìdíjẹ́ gbọ́. ẹ fi ìbá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. àbí kí wàá rọ alákẹ́rẹ́ akọ sí ibùkọ́ dúró rẹ ni pé ọ̀pọ̀ ńlẹ̀. ó ní tí má ti gbọ́rọ̀ yẹn tí má ti gbọ́ dáadáa tó pẹ́ ìmọ̀ bóyá ọ̀rọ̀ rẹ̀ yàgbọ́rọ̀ bù. ó ní pàmòkàsítò hàtàn sọ̀rọ̀ sọ́lám ọba lọ́jọ́ kò ya láti fi àwọn onító dẹ́kọ̀ mo ní anabi ọlálejò iná kọ́ mọ́ka kọ́ ló kádà wá kádà nígbà mọ́wọ́ mọ́ka ẹ̀ta àwọn kùrẹ́ ṣiṣẹ́ sọ tẹ́sọ ya rẹ̀ o kọ́dà wọ́n dẹ́rù bàmí débi wípé mo pe pé ìní gbọ́rọ̀ ẹnu rẹ kọ́dà ìní bọ́ sọ̀rọ̀ gbogbo mo máa ti nǹkan bọ̀ ní etí mi ni. oríṣiríṣi lónìí mo gbọ́rọ̀ kan a fàṣẹmí tu kọ́wọ́lẹ̀ hasana mo ya ni ẹwọ lọ́gbẹ́. ìnàmà yastajibu alladhina yasma'un والموتى يبعثهم الله ثم إليه يرجعون tó ti fún ojú lòrẹ́ ẹ̀rọ gbà máa ń ó gbọ́rọ̀ tó nàmínà bàyá ní lásìkò níbi kéèyàn ó ṣe àlàyé ọ̀rọ̀ kó yéèyàn ó máa ń ṣiṣẹ́ gí ẹni bí ẹni pé ibẹ̀ ṣiṣẹ́ ni. Láyé pé ọ̀rọ̀ tó gbọ́ báyìí tó fi tẹ́kọ̀ọ́ àwọn ọ̀sán pé mọ́jọ kòtò níbi dà. Tó mọ́jọ hmm. kòtò níbi dà wọ́n ẹlẹ́mí yín yóò máa gbọ́ wá àwọn abú àwọn ẹni èṣù. Yóò pa kọ́kọ́ lọ jẹ náà kó tó dé kọ́kọ́ kọ́ náà kó Gbogbo àwọn ọ̀rọ̀ àwọn àwọn má ti lọ náà báyìí. lọ báyìí báyìí báwọn ọ̀rọ̀ tí ó ní aṣojú pọ̀ mẹ́ẹ̀ ó wà ń bàdàn náà o ìwọ yẹn ló <laughs> wà fi tó mẹ́mórì káàdì yẹn ló wà wọ́n gbọ́ olóńgbò ọ̀sán ní sí wà gbọ́ kíjìpá ògbọ́gbá ògbọ́ wọn sùn iná ló fi mọ lálàá mẹ́mórì rẹ náà náà ló mọ sọ òní mọ̀gọ́mì náà tó ṣe kí ni ó wù hmm. wá bẹ́ẹ̀ ó wà mọ̀ lé àwọn afárá oníṣòwò ẹ̀dẹ̀ tó le.

so àwọn àfọwọ́nisọ̀nà sọ wípé má jókòó tì wọ́n má gbọ́rọ̀ wọn torí pé tí wọ́n bá gbọ́rọ̀ wọn ó lè tó lè nílà pa burú nígbà sáyẹn. bákan bí tí wọ́n gbọ́ ilé ìsọ̀lọ̀ rẹ̀ sọ́lá tufailu ibn amr adausi ó ní fàárọ̀dù aláyẹ rasulullah sallallahu alaihi wasallam ó ní sábà bẹ̀rẹ̀ sí ní ṣe àbí bàbá bẹ̀rẹ̀ sí ní ṣe wá àti islam fún mi ah fáwọn ibi mo ṣe lọ́gbọ́tọ́ tí mò ń kọrin èyí tí gbọ́rọ̀ kan dáa tó alukur'an kur'an yẹn ló lè gbọ́ ló ń gbórin ma gbọ́ orin ẹlòmí gbọ́ orin ju ẹni ara ẹ lọ ìmọ̀ ṣé kur'an tọ́lọ́n fún ọ kò bẹ́tà ju kọ́ ọmọ gbọ́ lọ kur'an bẹ́tà àwọn ọkọ̀ gbalaga ẹ̀kejì yóò lé sùdìrẹ̀ sọ ẹ̀kẹta ni mo kò wá sọ̀rọ̀ tó wà ahsan tọ́wọ́ rẹwà nítumọ̀ ní kíkà ní gbígbọ́ tójú ọkùnrin àyìnbó. kìtàbù làwọn tá a ń bá làwọn dọ̀rí rú làásùbà àwọn àzúbà sọ̀rí sọ̀hí ṣùn làásùbà àwọn àzúbà sọ̀rí sọ̀hí ṣùn. tó buhari lè yẹ mọ́ńkà gẹ́gẹ́ ń gbórí ẹ sí wọ́n bẹ̀ bí kò máa gbórí wọ́n sọ orí rẹ̀ lórí ọ̀bọ̀lá kìyàmẹ́. إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون قرآن إنه لقول رسول كريم إنه لقول رسول كريم عملي على قول رسول كريم òjíṣẹ́ mọ́lákù alápọ̀lé ìlú mú wá bá ànábì alápọ̀nlé. wọ́n máa hùwà bí kọ́ olùṣọ́ àyà. ó tayọ ọ̀rọ̀ akọrin kẹ́ kọlìlà máa tòmìnà. ó lè bìkúra máa bìkúra nǹkan bí àwọn orí ẹnìkẹ́ kò sí kúra. wọ̀lẹ́ bí kọ́ọ̀lì káhìn. kọ́dà ò lè fi wí ọ̀rọ̀ alágbègbà tí ń wo iṣẹ́ kúra ti yàtọ̀ sí kọ́. kọlìlà máa tàdá kẹrù. ọlọ́run kò fẹ́ tó ti bẹ́ ó kéré nínú iye tí máa ń ronú sọ̀rọ̀ ọlọ́run ọba tí mo ń gbọ́rọ̀. ìlọ́mìíràn kése pé ẹnìkan ló rò ó ọlọ́run ọba ló sọ kalẹ̀ bẹ́ẹ̀. innahu laquranun karim fi kitabin maknun la yamassuhu illa al-mutahharun tanzilu min rabbil alamin. ẹ bí kùránì ṣe rí nìyẹn bí kùránì ṣe rí ẹ wá mùsùlùmí ọlọ́run ọba gbé kùránì fọ òpáàtì wà lọ gbọ́ orin ó gbọ́ orin ó ń há orin. ó ń gbọ́ ọ̀rọ̀ àwọn onídẹ́ ó ń gbọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n kẹ́ ń tu ọ̀rọ̀ papọ̀ iná malukura nù yá di lakumu. di lakumu. yashfi lakum علموا بها أولادكم ليقيموا آثاركم بعدكم في في وخير الكلام كلام الله وإن أصدق الحديث كتاب الله إنما ọ̀rọ̀ yóò mọ̀ tẹ̀lé àgbà. wọ́n yẹ̀ṣfí lakum dáàkùn alìmọ̀ bí i àwòládàkùn lórí mọ̀ àfàràkùn bàdàkùn lórí mọ̀ àfàràkùn bàdàkùn. àbáwá tó bá yóò nípa islam fún mo bá gba islam nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó lápá. wàṣẹ̀yí tu ṣahádàtàlhàt ó ní mo ti gbá ànábì gbé àdéhùn mo jẹ́jẹ́ òdodo ọ̀kútù yá ànábì yọ̀lá ẹ̀mọ́ wa gbọ́ ó ní mo wá sọ fún ànábì yìí pé ah ànábì èmi tó wò ní mo gbà síláàmù yìí ẹni ìmọ̀ràn ọmọ tó ń fi kọ́ omi bó ṣe ń wù mí ẹni àpọ́nlé mi mi lára àwọn ọjọ́ mi àwọn èèyàn ń tẹ̀lé mi aṣáájú tí àwọn èèyàn ń tẹ̀lé mi mi nínú àwọn ọjọ́ mi ìtí àwọn ọkùnrin ṣì náà ń rí nìyẹn tó ti kọ́kọ́ lọ búlọ́ọ̀kì yìí pé sẹ́yìn bá lọ gba ìsìláàmù àìmọye ìrẹsì kí wàhálà ní ìfẹ́ wọ̀ ọgbọ̀tọ̀ abúrò ṣiṣẹ́ lórí àwọn èèyàn kò ṣàkóso náà abúrò ṣiṣẹ́ lórí wọn ọlọ́mọ sálà ẹ̀fọ́ àṣẹ. tó níbi kí wọ́n gba ìsìláàmù yẹn kí wọ́n máa sún náà yẹn yóò àìmọ iye ẹlòmíì ni ó gbà. ẹ̀rù gbà kan tó jẹ́ pé àwọn tó bá ta ẹ̀kọ́ tó ń tògì tó ń ta kìnnìkan ní ha àwọn ilé àmì ẹ̀ àwọn ológì ni wọ́n. afẹ́ha ọmọ àníṣí ò ní máa tó. láìlọ́nù. ó ti ń ta ṣùgbọ́n ní sinimá tó ti gbẹ́ ẹ kìíní kan dókítà kan ó jẹ́ lẹ́yà ẹ pòpátrẹ́sì kan ó jẹ́ lẹ́yà ẹ kìíní kan pharmacist kan ó lo ìjáàbù ẹ nìkan arájà olówó ó gbà yà á wọn kàn ti ń pàdé àwọn ẹlẹ́yà ní oṣù ẹ̀dá pàdé wọn nu jíìpù pàdé wọn nu ara pe eh, pé ẹ̀há ẹ̀ òní kọ́lọ́ mọ́ ti dọ́ fẹ́ẹ́ fún yàn lórí hmm. orí bẹ́ẹ̀ lómi ó jẹ́ sí fún ju kí ọkà fún lọ ìgbà kẹsẹ́ wá sẹ́lọ́pàá bá dẹ́rẹ́ tó bá fún ìbò tẹ́lẹ̀ àwò pé à ah. àwọn ọlọ́pàá gẹ́ni sọ wọ́n tẹ́lẹ̀ àtọ́wọ́ mọ́tò ilẹ̀ ẹ̀ṣẹ́ àwọn ọmọdé ìbò tí ó bàtà lábẹ́ nìkan yẹn hmm. ó kọjá bẹ lọ́rùn lọ́lẹ́ ẹ̀kẹ́ ọlọ́pàá tọwọ́ yìí fọ́kàn wọ dúdú àbí búlù. wà á fi yàrá òfúsì fún àfàlà tó lè ṣe rọ́ wà á fi yàrá òfúsì kan àfàlà tó lè ṣe rọ́. ẹ̀rù sí tó burú ń bẹ̀ kárí àwọn èèyàn kùnsàkùnsà kí wọ́n wà lórí súnà yóò jẹ́ kí súnà yóò gbalẹ̀. nígbà bí àsìkò díẹ̀ sẹ́yìn nígbà tí wọ́n ní ìyàwó kólésánìkan alájùkúnlé fẹ́ tó jẹ́ principal nìkan náà àwọn iléèwé mùsùlùmí wọ́n ní wọ́n gba ẹ̀sìn kọ́ọ̀bù. ara nítọ̀ ṣé tescom àbẹ̀wò ni àwọn ìjọba ṣe mú kí táwọn ti sà ṣé ó sọ yí pé o fẹ́ yọ ìyàwó alájùkúnlé fẹ́ níṣẹ́ ọ̀fẹ́ tẹ̀. so ó ti gba ẹ̀sìn kọ́ọ̀bù yóò sì lọ conference pẹ̀lú ní kọ́ọ̀bù ẹ̀rẹ́ ló fi láwọn sọ wọ́n yìí náà ìtẹ̀sí kíníkà pẹ̀lú àwọn pírísípà àwọn kíníkà mrs kíníkà pẹ̀lú kọ́ọ̀bù ẹ̀rẹ́ ló ẹni mi náà pẹ̀ ẹ́ iye ìrírí pé pípa náà lè jẹ́ ní kọ́ báyìí kò sí wàhálà gbà mí. bó ti wá wà káàkiri nìyẹn tẹ bá lọ àwọn ilé ìwòsàn wa tẹ bá láwọn mùsùlùmí tó jẹ́ nọ́ọ̀sì tí wọ́n lo hijab bí ò ti ẹ̀ gbójú. tẹ̀gbẹ́jà kódà kó jẹ́ dáàbò nìkan nílò ó ti jẹ́ dáàbò gidi o kìí ṣe máa ń kéré o. yóò ìdí fly emirate pàdé mi léjì ká. àwọn ọmọ yìí náà wà wò tó ọmọ wa náà ó lè gborí báyìí náà kó sì tún jẹ́ nọ́ọ̀sì kó sì agbúrú ìta ń sọ nìyẹn àwọn èèyàn sọ̀rọ̀ sábà lọ pé ìyá àwọn ìyá gbági náà tó ti lówó tó ti kiri tọ́lọ́ máa fi jáàbù kẹ náà àwọn ẹ̀wọ̀n ọ̀gá alájà ẹ̀dá ń dá sẹ́gbọ̀lẹ̀ náà àwọn afáwọn ẹni bó ti dàrú ẹ̀dẹ̀ pé irú àwọn ọ̀rọ̀ àwọn ọmọdé rẹ̀ náà ó ṣe bẹ́ẹ̀ àwọn tí ń jáwé ọjà lọ́wọ́ rẹ̀ náà ó ṣe bẹ́ẹ̀ àwọn tí ń dájọ́ lọ́dọ̀ rẹ̀ sẹ́pọ̀ ní ń bá wọn fàyà á di àwọn náà ó ṣe bẹ́ẹ̀ sẹ́ta fẹ́ ṣe pọ̀ ju kọ́ mọ́ ẹ̀hán lẹ́fà wọ̀nyẹn lọ. sọ ibùdó sábà rè sallallahu alayhi wa sallam. ọ̀fẹ́ ìlú kàbùrù ní ànábì wo èmi tó rí yìí rọ́jùlù mọ̀tọ́ ẹnìkan táwọn èèyàn mi máa tẹ̀lé ní nínú àwọn àjọ mi wà á dára ọjà ọ̀nà ilé yìí mo ti ń padà sọ́dọ̀ wọn báyìí ìmọ̀gbẹ́lù wà dà ìhìn ní islam mo wá fẹ́ràn mọ́kùn wọ́n sí islam tó sọ máa ń ṣàdúrà ànábì. sallallahu alayhi wa sallam. àdúrà fún mi pé kó fún mi ní àmì kan tí ẹ pé tí bá ti fi ń bá wọn sọ̀rọ̀ báyìí wọ́n mọ̀ pé òní. Ah. sallallahu alayhi wa sallam. ànábì ni allahumma ij'al lahu aya. ọlọ́run ẹni yìí ó láfájú lòun ní àwọn ọjọ́ òun bá ń fún ní àmì tẹ́ pé tó bá ti ń pè wọ́n báyìí wọ́n mọ̀ tẹ̀lé. fàkọrọ́jì fàkọrọ́jì mi tó fáìlì ní mo bá jáde mo ń lọ sọ́dọ̀ àwọn ọjọ́ mi hata ìdá kóòtù bí sàníyà sàníyà yẹn ààyè kan ni yàrá ìtọ́rí kọfí jabal. ó ní eh, mo ti wá ń lọ mo ń lọ mọ́ àti mo di àyè kan bá rí àwọn èèyàn kan nínú àwọn tí wọ́n wà nítòsí odò kan nínú àwọn ìjọ rẹ̀ náà wọ́n bá rí i ó ti tá ìgbà tí òun dé àwọn òun lọ kẹrẹ ó ní ọwọ́ kọ anúrun bẹ́ẹ̀ náà ìyá ìmọ̀lẹ̀ ẹ jáde lójú mi mo ní àtúbọ̀tá náà bí ṣe nìyó ó nígbà mo wá wò ah, ibi tí àmì wà yìí tí máa ń bọ́ lọ́dọ̀ mi náà kó tún ní gbọ́ yé fàkúntù mánì wọ́n lọ́n fi gbọ́ ìrìwájú ọlọ́run pàjọ́ jẹ́ ojú mi ibi tó fẹ́ fi sí ìfẹ́ ó wà ma àwọn èèyàn rẹ̀ <laughs> ó ní ní àṣà mò ń bẹ̀rù pé àwọn mi wọ́n mẹ́rin nǹkan kan ti bọ́ sí mi lá kí ló fi ṣe kí ni kí ló fi bọ́ wájú orí mi torí pé mo ti fi ẹ̀sìn àwọn lẹ́yìn pé àmì wípé ẹni tó fẹ́ sin wálẹ̀ Ṣàngó wá ṣe kí ni ó ti dé sí. ọ̀dùnmọ̀mù yára káyín láàjọ̀nà àṣìkàtà kúrójú báyìí bọ́ àmì ọ̀gọ́ yìí fún un. fata hawara. ayatan ukhra. sọlọ́n ọba máa ń fún àwọn èdè àmì. ìnùrí kàmí ayatina lùkọ́. ẹ tó kàtí fún fáìlì àmì tó ní mòjíza sọlọ lè fún yẹn náà ní kàrámẹ̀ fún tán sẹ́dá fẹ́ kọjá nǹkan báyìí láti fi kàrámẹ̀ fún láti jẹ́ kí iṣẹ́ yẹn ó rọrùn ọlọ́mọsálẹ̀ kọ́ àná lọ́wọ́. ó ní fata hàn wàlá bí mo ti sọ pé kọ́lọ́ ń sàánú mi báyìí kí ni yẹn bá change fọwọ́ kan àfi rọ́ọ̀sì sáwùtì ọkàn bọ́ sí iwájú ibi orí dégóńgó rí sáwùtù rẹ̀ bí ẹja lè fi ju ẹgbẹ́ tó mú lọ àbí nǹkan ọ̀pá ti fi rìn tàbí dá rẹ̀ sáwùtù nù. ó ní fàjálẹ̀ làhádùn yẹtàrọ̀ àwọn ذلك النور في صوتي كالكندل معلق وأنا أهبط إليهم من الثانية حتى جئتم فأصبحت فيهم ó ní àwọn tí wọ́n ń bẹ níbi odò yẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní rí wọ́n rí ìmọ́lẹ̀ tí ń bẹ níbi sáwọ́tò tó ń gbéra dẹ̀ òun sàn lọ́tò òun súnmọ́ wọn wọ́n wọ bẹ́ẹ̀ tí òun súnmọ́ náà ń wọ wọ́n àwọn pé ah kí ni ń bẹ ní ìmọ́lẹ̀ wọlé lè tó ó ní padà mọ̀lẹ́ sẹ́tọ̀ àtàwọn àbí nígbà tó ń tó ń sọ̀kalẹ̀ sínú ibi tí wọ́n ti ń gbà bí tòsí tó ti ń gbafẹ́ ọ̀táwọn yẹn rẹ̀ bàbá tó bí tó fẹ́ rẹ̀ ọba wa bọ̀ ọ̀kẹ́ bá ṣe é kọ̀ọ̀kẹ́bìrà ó ní bàbá àwọn òṣèré àgbàlagbà òṣìgbó fakult ó ní bàbá wa báyìí pé ilé ìka á ní ìyá abat hmm. bàbá mi <laughs> ọ̀rọ̀ ti kú òbí tàná o yàrá àkọ́kọ́ <laughs> ìwọ ọ̀rọ̀ ti kú òbí tàná o máa ṣe tiẹ̀ lẹ́tọ̀ kì í ṣe tèmi lẹ́tọ̀ ni. ṣé ẹgbẹ́rún tí àwọn ọkùnrin sọ fún tòfẹ́lù ní ẹgbẹ́ àdébí ẹ̀yẹ kẹ́ ẹ̀ nura ẹ̀yẹ ara dáadáa náà ní mọ̀tẹ́ wọn sọ́ọ̀tì sọ́ọ̀tì sànńdé bọ̀ tí mo kí o ò ń ṣe àyè lọ́nà. èsì tó kọ fẹ́ẹ́ ṣe Islam ọlọ́run Islam ó dúró déédé gbé tọ́. yá abati inni qad ja'ani minal ilmi ma lam ya'tika fattabi'ni. فاتبعني هادك صراطا سويا àbá rẹ̀ ní kí ló dé ó ní fọlá sọ mí nǹkan wọlá sọ mí nì bàbá mi àjọ ń ṣe mọ́sẹ̀ ẹ̀yin gẹ àbẹ̀ ẹ̀wọ̀n bá ṣe wà bẹ́ẹ̀ nípa àjọ rírà rí ọba bá ní wálé máa yà àbálẹ̀ ìjà wọ́n máa mi yàgò náà yà kí ló dé kí ló di pé bàbá ìbọn ṣe mọ́ ọba ń ṣe mọ́ ó ní asilamu tó hmm. bàbá mo ti gbà asilamu.

òǹkóbá àyẹ̀wò rẹ̀ láàrin ògbẹ̀lẹ́nu rẹ̀ òǹtẹ̀ ẹlẹ́yà ogójì obora òǹtẹ̀ ngọ́tẹ́nì kejì ẹ bá dé tó wọn ò bá sọ̀rọ̀ náà ìwọ ni ìwà tiẹ̀ ní ọ̀dà síbílẹ̀ alágbájá ń tẹ̀ fún wa. ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين òun náà ó gbé òfurufú ẹnu sòkòtò rẹ̀ tó lẹ̀ yóò máa gbowó oògùn afẹ́gbókọ ọmọ jáde yóò máa gbowó ó ti di oṣù àti àgbókọ ọmọ jáde ṣé ìyún nísìnyí tó wá di pé ó ṣe yóò tán sábà mi dé ọ̀la tó ń sọ yí pé ẹ sáà jà sí gbogbo ẹ̀ kò sáà gbókọ ọmọ jáde yẹn láàmú kákéde ẹ̀yà ẹ̀kéde ọkọ̀ ọmọ kàlá wọn ni àwọn afẹ́ ilé yìí tí wọ́n ti le jù àwa là ń dàrú àwa là ń dàrú àwa là ń lu nígbà táwọn ẹ̀ ọkọ àti ìyàwó ẹlẹ́à àfáà nínú gbọ̀nsọ̀gbọ̀nsọ tó lẹ̀ àti ìgbójú gbojú ńjọ ìyàwó wọ́n sì ya ọgbọmọ sáàrin obìnrin àjìnàbí náà tún dókòó sáàrin wọn àárín ni tábàdì àní sọ hmm. wọ́n ti ẹgbóra rẹ̀ ah. ó ti fọwọ́ lórí ẹsẹ̀ ti ti ó ní ẹkùnlú. àbá náà gbé orun gbà tó tó tó ó náà rí bí rẹ òun fi irun gbòòrò ẹlẹ́rìí náà gé sòkòtò ẹlẹ́ àníyàwó tẹ̀ náà táwọn mọ̀lẹ́bí ìyàwó tẹ̀ bá ní kó wá àwọn ìgbóhùn bá lóhùn ìyàwó tẹ̀ alákatakí sílẹ̀ ni. níjọ́ tá a bá àṣàkà sí tiẹ̀ ó kọ́dà ẹjọ́ ògbórí gan-an ọba yá mm. ọjọ́ kẹyìn náà ọjọ́ dùnú sí ni má lè gbàgbé ọjọ́ mm. ẹ bá ti ń da arú fúnra wa so àwọn tí ó ẹni tí ò dúró déédéé wọ́n ń dá wàhálà alẹ̀ fún wa kí tó bá ti dé inú ẹ̀sìn mú yẹn ìyẹn ti kúrò mẹ́nu. so gbà sí tó bá sí òlùmí kọ̀ọ̀kọ́ bí lóko yà bó ti sàmà aṣọ ẹ̀jẹ̀ kọ́kọ́ ọba wọn sílẹ̀ ó sì gbé fún wọn lẹ́ẹ̀kan náà ni. ó gbé fún wọn ni bàbá ẹgbàgbé ọ̀dọ̀ papọ̀ mọ́ ká ní pé báyìí ni ní dìrò ẹ̀sìn mi rẹ̀ nítorí sílẹ̀ ní bàbá ó ti gbọ́ ẹgbẹ́ kí yóò tó lókè yóò máa yóò lọ lókè yóò jùlọ ní ìjọba bábẹ̀ mu ni hmm. ẹ mọ̀ jáde bá wọn. ndé ọba fẹ́ ṣe dúró déédéé kúlù amantu billah fún màsítàkìlẹ̀. ńgbà tó sọ wáyé máa bá rẹ̀ kàkútù fàdí hàn fàtẹ́sì wà tọ́kì sí yàrá ká fún mọ̀tàlá ta àwọn alimka máa alimt. ó ní bàbá mi lọ wẹ̀ lọ fara sọ rẹ kọ́ wá padà wá kí wá kọ́ ní àwọn kankan bàbá rẹ bá lọ nígbà tó dé padà ó lẹ́yìn ìgbà náà ó ní kò súpẹ́ làwọn èèyàn kan bá tó wá báyìí àwọn atẹ́jọ́ alájọsí àwọn ọ̀rẹ́ wọn ó sọ fún ìsọfún àbá wọn ó sọ fún wọn. àwọn náà tún ní ha kò lérí báwò nígbà kan àwọn náà ní ẹ̀sìn rẹ ẹ̀sẹ̀ sí. torí kan ẹwọ́ nígbà fúlàmù ó ní làwọn èèyàn wá ìjọ àwọn ọ̀nà dáwùsù rẹ̀ tó jẹ́ ìra wọn ọba fariga ìyẹn bá fẹ́ máa fara pamọ́ fún ọwọ́ pàrọ̀sọ́nà gbèsàlá ọ̀rọ̀ bá nàbí ìgbé òjì sí ọlọ́run ọba àwọn dáwùsù tó jẹ́ ìra wọn gẹ́gẹ́ yìí wọn ò fẹ́ gbà ó bá ń bi Allah subhanahu wa ta'ala kò fún wọn mọ́nà fọ́dọ̀ lọ́ àárẹ̀yìn bá ń bẹ lọ́ọ̀ ní ẹ lórí tó ń bèrè nìyẹn àwọn ah, Allahumma hadi dáwùsàn ọlọ́run bá ń fi àwọn dáwùsù jọ dáwùsù pàfẹ́ wọn mọ́nà èròjì ìlà kọ́ bí kàdébí mọ́ lọ́dọ̀ àwọn ọjọ́ rẹ fẹ̀tọ̀ ọ̀hún lọ́mọ pè wọ́n alúwa kọ́ ìdùsẹ̀ kọ́ wá sí kí ni wọ́n sọ pé wá sí pẹ̀lẹ́ pẹ̀lú wa. so rifk wà kí wà nígbà àkọ́ká bí rifk ni ń da zalati so wọ́n gbọ́dọ̀ ti dáwọ́ náà ó fi rifk kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló mọ̀ fi pè wọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ ó títí títí títí tí orí dáwọ àwọn dẹ́sù ló wá ń ṣe tí ànábì fi kó mẹ́ka wá sí màdínà tó ṣe jìra wa. àbídé màdínà fadiri wa ọlọ udu wa ọlọ kọndak wa ọlọ olóhùn wọn lórí dáwọ àtàlẹ́bí kó lọ́mọ ẹ̀ṣẹ̀ òun òkú òpè àyín dáwọ sàn ẹgbà níṣẹ́ ànábì ti gbéṣẹ́ fún mi tá a ṣe lọ. ó ní títí tó fi wá di pé fún mọ̀kàndá tẹ̀lé àwọn sọ̀rọ̀ bìnnà àfàmọ́ yìí mi kọ́ rí nígbà tó ń bẹ wá sí kéyìdá òun àpòpọ̀ òun ti wá gba ìsìlámù náà àwọn jọdá òṣìṣẹ́ òun wá kó wọn sòrí sí alọ́kí àgbẹ̀dẹ̀ ó ní nígbà tí òun dé àwọn táwọn jọ lọ wọ́n tó seventy àbí eighty tẹ̀sí gba islam nira wọn làwọn ẹ̀mí ìlú tọwọ́ ti wá gba islam ní ẹbí wa wọ́n tẹ̀sí jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ mímí lọ ti mọ súnà látara wa ìwà rẹ̀ dá pé ojú ó lérí àfàsìmbọ̀ àfàsìmbọ̀ kò sí ń bá wọn rẹ́rìn ó dé ẹ̀fà ayò bàjẹ́ lọ ìwọ̀n fìnnú kí àti ìgbé kí ló ń bẹ tó wá. ẹgbẹ́ àmì kò sí mẹ́kàn nínú ẹbí. Ah, ah, ó bá yẹ kó wọn nìkan lọ ń dá sí kò kò tí ì pè ọ́ tó ó ní bá a ti wá wà nìyẹn ó ní àwọn ọlọ́ba ànábì ní ọkọ̀ ibà fà á sàmúlò ní àlùmùsùlùmí nígbà tí ànábì fẹ́ máa pín nǹkan ó kà á ó recognize group tiwa yẹn ó ní bánàbí tiwa wà nìyẹn abánàbí lọ́kọ̀ bàbá nígbà tí wọ́n sábà bí padà wá sọ́lọ́n wá fásitì mọ́ta fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa ni mo ní ya Rasulullah ànábì ibà áfìnì ìlà zilkafayin sọ́nà ní amúrò ibùdó hamma hátà òhàrìkọ̀ ó yà ń sara mo ti parí sí àwọn dáwọ́sì rẹ̀ wá rẹ̀ mi lọ síbi òòsà kẹfẹ́ ń pè ní bíríkà fáyìn jẹ́ ń lọ dáná sun òòsà yẹn kárí kábárí àwọn èèyàn kòsàkòsà iṣẹ́ tó yẹn kòsà lè ṣe ẹgbẹ̀rún èèyàn mi ò lè ṣe iṣẹ́ tó yẹn kòsà kan tí ó ṣe fún umma fún ẹ̀sìn ọlọ́run ẹgbẹ̀rún èèyàn mi ò lè ṣe onígbàdàbí ọdún fàkọ́lọ́gà eléyìí fàjà alátùfẹ́ lè yọ ọkùnrin náà eléyìí dàrọ́ ọ̀yàkóòlù ó ní tó fáìlì sí lọ sí ìdòsà yẹn bàbá mi ti yọ̀ǹda fún ó sì lọ ìlọ̀wọ̀ ìwà náà dòsà lórí ó sì ń dá ọ̀rẹ́ pé ìwọ dálùkì fáìlì láti omi ìbàdí ìyìn sí náà ti ń sìn ọ́ ìyìn sí ọ́ kọ́dà ìbí wa ìlú wa ọbọ̀pọ̀ tẹ̀gọ̀ ìyìn sì dáná sọ òfin mọ̀lọ́dà sọ́lá fàkánà máa wẹ̀ màrínà nígbà tó sun sáńtẹ́ apàṣọ́tà níbẹ̀ sọ́lá ọwọ́ adúró ti ànábì sallallahu alaihi wasallam hatta qabada Allahu rasulahu sallallahu alaihi wasallam tí ẹ̀mí ànábì fi bọ́ pátánábì tó jáde láyé iná ẹ̀mí tó fẹ́ẹ́ náà tó kù ní Madina. eléyìí òní bí ànábì ṣe ní ojú òkòrò sí sí àwọn èèyàn kò ṣàkóso wípé àní ẹgbẹ́kẹ́gbẹ́ ẹ̀sìn yìí yóò jẹ́ oore fún tani o fún umma yóò sì lè jẹ́kẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbàdá ẹ̀ tó fáìlì náà amúlò àdáwọ́sí ọ̀rọ̀ náà ní ti amúlò ní abẹ́ aláàrin àwọn ẹ̀kọ́ gbàdá. نبينا محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله جزاكم الله خير ان شاء الله abẹ́ aláàánú àná kí ọlọ́run jẹ́ kí àjọ láti yọrọ yọrọ lẹ́hàwọ́lọ́ ọlọ́kọ̀ọ́sẹ̀ ilẹ̀ ìlànà sáàbì ọlọ́run jẹ́ mọ́ ogun fún wa bọ́ àtàǹgbọ́n náà ọlọ́run jẹ́ àjọ orí ilẹ̀ jáde láti yọrọ lẹ́hàwọ́lọ́ ọlọ́kọ̀ọ́sẹ̀ ilẹ̀ ìlànà sáàbì ọlọ́kọ̀ọ́sẹ̀ wọ́n ti ọdún yìí ní ẹjọ́ ọdún yìí nípa àwọn ọdún àrà méjì ń bọ̀ ṣùgbọ́n ìṣèlú pàtàkì wá sí kí a máa gbìyànjú láti fáwọn ẹ̀ kí a kọ̀ wá ní ọjọ́ tọ́ọ̀dù ìwọ̀n náà dáadáa kájú wá jẹ́ pr ṣùgbọ́n púpọ̀ wa kájú jẹ́ tó ìbéèrè ní àkówá bámú olórí àwọn nǹkan tí òye wa òsì ní ìyàwó lórí ìsinmi tí ọ̀rẹ́ kan gbà ẹ̀dùn wá ní ká sùn káfẹ́ tí ọkọ̀ tó Àyọ̀gbọ̀n àwọn béèrè tàbí yóò tàwọn náà láǹfààní.